الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 رب اشرح لي صدري ويسر لي عمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبعد السلام عليكم ورحمة الله وبركاته فياكم الهوى الحمد لله أنا كي يا نونجايني أكو هاجين أنا ني أهراو nínú kọ́ Rabi'ul Awwal nílẹ̀ ránátọ́ one thousand four hundred and thirty seven years ọ̀nà ìpè ẹnjẹ́rìí sallallahu alaihi wa sallam ọmọ hijira hori Makka na Madina dọ́tàrírí ìhánányí ẹ̀ẹ́wó nínú January 2016 insha Allah wọ́n wí oríṣẹ́ omorhi ibi ba kiri no noyam wa mi tama yan wuruwan ono bi hadithan to murihi kunya sallallahu alaihi wasallam anaiki imam al-bukhari o dawani sahihan in hadithi abi hurairah radiyallahu ta'ala anhu abu hurairah radiyallahu anhu oke on tumuri hoka sallallahu alaihi wasallam ka man ahabba an yufsata lahu fi rizqihi wa an yunsa lahu fi atharihi falyasil rahimah rawahu al-imam bukhari inshallah hadithon iwe si tamo karaya jini ya faki umu na odo den dora jaraba nyon sun koro uko murhi isana ni ana ya sai mahani isa rayon alkitab wa sunna اللهم اجعلنا من المتمسكين بالكتاب والسنة وصلى لي تكن ديبان أنا كي أولي تبوكو نيبا دافع مقرن دافع فقد نجا وأفلح وأنجا أظن راحة أظن راحة برشايبا أنت الله عليه وسلم وكا تركتكم على المحجة البيضاء ليلها كنهارها ولا يزيغ عنها إلا هالك أنتم كما نبون تركوا <clears throat> إتوهوي kirista na ikaka wọ́n ma na zẹ́tẹ́ chachachan ana ika ọdụ na kirahwan onyonya ọrụ enyo nara ha hurubi ọhụrụ ni uzanin hụrụ na wọtụwan akọzụ na halaka ọmụnadọ ha ihu ne halaka nuntun sallallahu alaihi wasallam doka ono na wi sewa titai ono hore sewa lan tadillu ma tamassaktum bihima wewe wuni ana kifaya wunu watu kuoni ma kitabu llahi wa sunnati rasulillahi sallallahu alaihi wasallam ana bi qur'an ati sunan tumurhi auna waraida wanya mtu kusai wunu this hadith ni kuti son akingean ama wallah anya wi sabab ana maka obanyi saada ina honon and it is time an kumuri makaya ni suratul hadid ka bada zulan shaitan rajim alam ya'ni lil ladina amanu an takhsha qulubuhum li dhikrillah wama nazala min al haqq ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقصت قلوبهم وكثير منهم فاسقون عاذنا الله من الفسق أنا دعوة هاي هون الفسق Amur subhanahu wa ta'ala, ọka alam ya'ni an ke yi tu. Then, it is time ka ifan ya kayi ni Quran ya hinwa isiki ya fi ma fi nkoro, ya fi ma tura, ya fi ma practicalize the same thing a hadithun tumuhi sallallahu alaihi wasallam ana <clears throat> ka ya adọ o ya wani wazi sauran shi murhi isan ya mai gura na nawonon an da ka hadis kun yi onon ya kaji ne den ndị ahịa wuse o do ba hen won wuse wara sim koroda den wa isam so da diere isunun isonye mur ọzọ ọ yenye moye practical hivi abifana ikayara e o yara e tene wey nan sana banyinan sai sumi hadisa non on tumul sallallahu alaihi wasallam oka man ahabba an yubsatu lahu fi rizqihi wa an yunsa lahu fi atharihi falyasil rahimah sallallahu alaihi wa alihi wasallam hadi sana ki imam bukhari odowen on to murki obenne efi obenne efi ka umur subhanahu wa ta'ala arzikan ogane moyon latun to murki this hadith is authentic ordinary skarizikan umurhi ogane moyon then do umurhi o me kono ragodo wa an yunsa fi atharihi dɔw mo dɔ mɛ kɔnɔ ra gɔdɔ faliya sɛlɛ rahima ɔ ko na ne gɛ filatɔ rahim ana ka o ma bɛ dɔɔni ka ɛbɛ na na ka o ti ka i mix o ma wa ni wo ni tri tɛnbi hul afham fi ahamiyati filatɔ arham ana rɔfɔ o nya kɛrɛ ɔ ye ko na ma bɛ nazuka kuna babe ozabi irise abuno nuntu muri zarkan domi ko muri subhanahu wa ta'ala ogana riziki awe ngo enora me kisawi yo waragodo wano rai enwo abi irana ke yawo ini reyo mula tin ron muri danya musem koro nan do rai yara wadi awar do to wallahi ya gome bin man habba an yubsata lahu fi rizqihi wa an yunsa'a lahu fi atharihi falyasil rahimah orne ko muri o ganari kene ngoyon we rusi ya sheju ko muri o mero wen wa kuna ge and is one of those things like a osin yewu o kuna babe orne ko no godo ine he wa kuna babe فليصل رحمه then البسط في الرزق ọ̀yídà tí ní arzikí ọ́dà ọ́ arzikí ọ̀dọ̀ múrùdó ọ̀gánì àwọn ọ̀rìn kí dọ́ọ̀mì káwàrá gọdọ̀ inẹ́hẹ̀ ọ̀nà tí ó múrù hìaka then ma'anawi yọ́ọ̀vin àbí history ìwítìrá náà ita spiritually ọ̀rọ̀ báyàn dɔmi kɔpɔn wa anyi dɔɔ hon ayi dɔmi kawa nyuku oboro then ɔyɛ ragodo no ntu muri aka ivi dɔmi ka ɛhɔ pokoro kyɔ no wa ame then dɔmi kere haw wɔde kesu ne here haw da ayina ukoro ne de ayi mafani na ɔno ntu muri wa kan ayi do ragodo oboro afan wa hana ke ulama ɛnyi niza ɛnyi tilafi nan because yẹ rí ayat ní Qur'an náà rí ara kìfà ìzájá àjálúhùn fala yastakhiruna sa'atan wala yastaqdimun kìí ajal ìjú máa bà ọ̀rẹ̀ wọ́n náà jẹ́ wọ́ ọ̀títù ọ̀yẹ́ mẹ́dẹ̀lẹ́ then ẹ̀yẹ́rẹ́ tù ẹ̀bẹ́ máa hẹ́yì don tó mú sallallahu alaihi wasallam àhọ́sá lọ́ka ozi ya ile rekonyan di 40 days pa pa do wenyen then 40 so wa do do wara tinanya then 40 days so ta do wara tinuyi ija ada to malak da ko nasu fa klaum then da ka modi sai na yo ko bi katbi rizqihi wa ajalihi wa amalihi وشقي أو سعيد الترياض نون هو قريب كنا عن يومه التري هيتو التري قرنا رامي وتنه التري أو سوى ذوبا من هو سدوي يا ماري حديث and hadith and is also sahih then eh manyamum aljamu bina هذين الحديثين أي من يومي المقارنة, المقارنة أنتم كمان هبة أن يبسط له في رزقه وأن ينسى له في أثره فليصل رحمه سمنا ودوتي يجي حتى ارينون ان yi ikhtilafi بين الصحابة رضي الله عنهم أجمعين فهذه من يبين اختلاف أنت أني آية بين القرآن أصلا لأني سورة الرعد لأني سورة غافر ألاني سورة الرعد وهو سبحانه وتعالى أقيامه الله ما يشاء ويثبت وعنده أم الكتاب omurihi n'odufe na-ezeghi na-ezeghi dọọ na awakurumin then ido omurihi onya abita kandayan ido omurihi uhie ta abita kandayan then ayata ini suratu gofir eh suratu fatir afwan ana to 11 umurku wallahu khalaqakum min turab thumma min nutfa thumma ja'alakum azwaja وما تحمل من أنثى ولا تدع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير عمر سبحانه وتعالى أوكا والله خلقكم عمر يتنعوني من تراب ذات وهوني إذن إن عمر انا أما بذنين مهرين أنا بأنبي آدم عليه الصلاة والسلام thumma min nutfa awagare mono don muru tunawunin hu ne yi ina muri haka abe yana koya ita yan a ta muri ne nan umur ka thumma ja'alakum azwaja awar ma don muri me ka wa bi azwaj wa nyan wunin litaskunu ilaiha aw don muri to ni danyo no danyo nyinen abu de hawaina mo umurka wa ma tahmilu min unsa eyanyen na enyenyi eniwe ije anaba conceive wala tad'u eyanyenyele anaba muzi illa bi ilmihi akiba hulifawe knowledge umurhi yeni dawa ni kanyele ije wahuro hiyo umurhi wawe dawa ni konyele umuzi wahuro hiyo umurhi wawe don murki wa ma yu'ammar enyol navara godoyne honon anayka a dekuyo godoy o vara godoyne hepataki wala yunqasu min umrihi enyol nay kareva jehu na kuhere fan illa fi kitab aka bere non oweni takanda oweni lawhil mahfuz lomurka inna dhalika ala allahi yasir irania kanu simple yomurhi Naam jayawo si kola ni kan ni ayonon di haditha insha Allah di ay o possible ki awanye da pena ku heraso o possible ko jeha e ko heraso do jeha da to ama bụ wa jeha ya e ayọ́ ní kò tí ní sọ́rọ̀tù rọ́dìtọ́n kọmùr subhanahu wa ta'ala ọka wayamhullahu ma yasha wa yuthbit mufassirun an ki tafsir an surwan fathul qadir ana hi aljami'u bayna fanni riwaya wa diraya min ilmi tafsir ali muhammad ibn ali ibn muhammad ash-shawkani rahimahullahu ta'ala wani imam ash-shawkani tare ene tafsiro non oka oyekono mori manika ai yamuhu min dhalika alkitab wa yuthbit ma yashau minhu taka ndono mori ko aidan yan ene ezo mori yeyi ene sana charatin taka ndono dujo ene ezeido ena wotiro ko yiri min doka you call محوت الكتاب محوا إذا أذهبت عثره أو كنا ربي كاتم محا وبنو هاتم محوت الكتاب من يتكن ده فمن إثنى كرتنان ورين يدو ذي كورين ونبي المحو يمحو الله ما يشاء لكن قرأ ابن كثير وأبو عمرو وعاصم ويثبت بالتخفيف ابن كثير أنا يكي أنا رأني anayekodi kirai eh, hasini àti abu amur ọ̀nrẹ̀ asin ẹni wọ́n ní kí ionon lẹ́kì wayotbit dẹ̀mẹ́bi tafif bá ọ̀nà ọ̀rẹ̀ ní ṣadda lọ́kì wà kọ́rọ̀ albakun bi tashdi amma kòrò ànàbọ̀ ẹni èkè ànàn wayotabbit ẹkan ka yamuhullahu ma ya sha wayotabbit dẹ̀ wayotbit لكن واختار هذه القراءة أبو هاتم وأبو عبيد وظاهر النظم القرآني الأموم في كل شيء مما في الكتاب فيمر ما يشاء مهوه من شقاوة أو سعادة أو رزق أو أمر أو خير أو شر ويبدل هذا بهذا ويجعل هذا مكان هذا أوكي إنسان هو رفعه إلي آية قرآن القرآن أو يكي أبسا أمر هي ana ka a keretin Chaka ndono ana keretin nohil mahfuz so muri ni nazuki fayamuhu ma yashau mahwahu ene ezo muri ikone skunu duinan do mu subhanahu wa ta'ala do do in wo muri wayan min shaqawa ini kozono na abde ka ko ru so diyo wa bindi do wa sa'ada o no ora so ila abdi kere ko wa bindi do aw rizq ọ họpụrụ nke na dị chere ya enyo ya na iduo da chere ụrụ ọ ya dị chere ụrụ ya dị iduo dị ndị akwụchere iche iti zọ ya awụ ụmụrụ ọ ya kwụnyere swabụ nọ ahụ dị ka wa ama egodon dị iduo ọ dị ka aka n'ụwa ama enyo ya dị iduo awụ hoirin aushar ọkọ ọ ịnọ ịza ọyị n'ubibi ina abịa sanye ka ụmụ nke tụlọhụ mahfuz ya mụhụ lọhụ ma ya sha ina izo mụrụ ihe ina ndị ụjọ wa yusbit ene zai na ta ne rakan ana da bishira da wai na ba wa yubaddal hadha bi hadha dan ashafan ko da ashafan da yarsu wa yuj'al hadha makana hadha da ashafan da ashawar place oton ofisan murmi ne o kawai same umar subhanahu wa ta'ala la yus'alu ma hosi kadu omuro no bana ba hava usen sadu mani menin ama isuno muri yome enyo tuna hausi yaf'alu ma yasha wa yahkumu ma yurid nuna bo ona wo dira chere ina rasu ya zamuna wada sugwa do je petai ona na wodi chere ina rasu divi ona wo bara den do bara tin لك وإلى هذا ذهب عمر ابن الخطاب من نليس ريان كعمر دون يرى شفاته إذ عمر جاتنا ينوني إذ عمر seminal ka omori bi dusa ahun lọ le mafu dot dot sa replace an awa ni ze do ayina bo wa abdullah ibn mas'ud asna wi abdullah ibn mas'ud na yononi wa ibn abbas ọ̀sánàwé àhọ́í jẹ́ abdullahi ibn abbas iná ẹ̀rọ̀mí wa abu wa'il àti abu wa'il wa kọtáàdà àti kọtáàdà wa dohak àti dohak àti ibn jurayj wa goiruhum àtàzúnáwọ́nà ìkízẹ́ jẹ́ tre wọ́n ni èzú omúrí hẹ́ ní sánáìka àrùn tẹ̀sílọ́wọ́n mọ̀fúz dó ní ọdọ̀ replacement muna wana wuli tẹ̀rẹ̀ inú ìdá ló jẹ́ pẹ̀tẹ̀ wana tẹ̀rẹ̀ ìdí omuna wuli replacement with ọ̀ìdá amana yon den hadithi son man ahabba an yufsatu lahu fi rizqihi wa an yunsa lahu fi atharihi falyasil rahimah imam shawkani rahimahullahu ta'ala ini tafsiri aya ni kot odre mai son ini suratu fatir ana to 11 kawama yu'ammaru min mu'ammar wa la yunqas min umrihi illa fi kitab ọkì sana amịka omori yọda tina kuyere fi ọla ati sana ajọ ha onye asbab ani nuwa wayan eyi nuwa isana amịka kuyere fi ọla increase ọkọnọbi onye mukọrọ ịza ịsa atọ murhin an ki hadithi silatul arham oni koti an tí wọ́n mú ṣòkan ní káwọn náà isana amịka omori yọja ha ọ̀nà bí sọ́ọ̀bì yọ takfirul ma'ati

annabi min wa kaya zan istaghfirullah wa tujiri ndo muhinin wa tubu ilay do wa fi meme ndo muhinin ko wa mi ko murhi yuakhirukum awa me ke ko re sawni no turete ila ajalin musamma na ngo mana kaka aje to ibnu qayyim al-jawziyya rahimahullah oka azenyi ajalela akwara se wozo nyanyi anyi al-atwal anya ah, na-ekwe ọgọdọ danye onwe yi ọka na abọba menye ekwere sebeba nwaanyị kwere na ekwe ọgọdọ dunye onwe yi ife na na-ejita maghị na ọgọdọ uwe ebe yuz na bụ onwe yi ọyịnụgbaw ọyịsa asọ mori atọ iji na mori wọ́n fà sọ mori ìwà àkírùkún ilẹ̀ ajalin musamman don mori tura wọn ta dawa mẹ́kí ẹkwẹ́rẹ̀ fọ́gọ́dá wọn na mee wọn don mori mẹ́kawa mai tuma wọn ni amma wájí na mori ne da wani wuce na wíjẹ ne duk horasu síbùn kọ́ yìí kàyí rahimahullahu ta'ala ọkọ̀ náà ọwọ́ mú kọ́rọ̀ ìlbà den kúdùrọ̀ lọ́wọ́ al'ajẹ́lù al'atuwan na ẹ̀ka pẹ̀lú sọ́nà gudu hu àwọ̀ na ẹ̀ka ọ̀nà mi tìkìdìrà ni yọn ọ̀nà sáì ni yọn lọ́ra gudu wa illa fala ẹ̀ mú kọ́rọ̀ dákú kọ́rọ̀ dìbí àmín na ẹ̀ka ó yá sáì ni yọn àwa ni yọn nọ́ọ̀kì dí ara gudu ìjẹ́yìn ọ̀yẹ̀nu báyìí ime saa so muri na mukoraiza ini asbab ana meka ogo nyawura godo do meki ekwere so na godo huwe ka onura na onumen ono wengu hadithu ntum do ni sallallahu alaihi wasallam man ahabba an yufsata lahu fi rizqihi wa an yunsa lahu fi atharihi falyasil rahimah ntum ko rene hesi ko mu chakari ziki yata then this so ragodo ine hen okuna nego o me hurandan all over the same ajuna eneye abinyo akunye yati tuman yuzni mafhumul mukhalafa ama ni karena den opposite an fami na ko ajuna is do re me koko kitire ano nutu wa ajuna anya me kari zikia oyo oyo ko ajo ha anya me ka kwero sa wa ajo ha because ajuna muriori kodin tanki sanaren tafsir imamu shaukani ini ayat on surat fatir yawon shi tani read ini tafsir on buran ka wa ila hada zahaba umar ibn khattab wa abdullah ibn mas'ud wa ibn abbas wa abu wa'il wa qatada wa dhahak wa ibn jurayj wa ghayruhum idha jaytui ire wana hivyo naiki aruhan neka mufasiru neka in ayo nun amma yeah one time so some scholars say sanu muri akano bi al halal wal haram akum ba yake manan sakh min ayatin aw nusiha nati bi khairin minha aw mithlaha Naam, ariki aniyon. According to Ibn Qayyim al-Jawziyya, ka azanya kuhera shweba, enye al-atwal denyi sabiyo ukhro, enye kuhera shuna godo, den denyi sabiyo ene weyin. Den den ne mukoro iza, dai kana goda avo using. En mukoro divi dai kana bo weyi umuri sewan. Den na ava aniyon otherwise. Ine asbab ana meki odora godo, umuru chakari zikiyete oda ona bisabio hadithu non to murhiya kai yani kozni iska umuro gana riziki yanwon disko no rago bene hononi falyasil rahima okora yo zaru kunyara inan don to muri ho turwon silatul rahim aya kuna babe ومن سبحانه وتعالى ينبغي هو فيا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تفاعلون به والأرهام يعني واتقوا الأرهام ومن تمن الأرهام ردك منصوب ومن ويقول واتقوا الله الذي تفاعلون به والأرهام يعني دعوا واتقوا الأرهام نعم وهو مهنين أنواع تفاهم صانين دعوا نعم وهي سنعه أونانين هذا جناه wakuna ba bane to mun nawo lo roi de banyan kuna ba be nam bi ibnu qayyim atimamu shawkani oni si tafsiran to diyan deki oyera godono muri haka maka kan ikhtilaf ka al insau al haqiqiyun ana wayra godogorun gwa ba yasan scholars e ko yara godono muri haka ni onon to muri aka in hadith onon oniki wa kunyume wa kunyume chine he but de umuri de umichi ona do me kawo me kora na kai aznani tai sire onume ina he enne me anti imam nawawi how many years you are 35 years but look at economy dik ya mutu ya nenye muhi ona ke riyadu salihini adam sharhu eh sahihu muslimi dan bakari kai ai wannan no him imam nawa ke wero pataki how many years you are 35 years arwa yiki so mini duwo mu meche ama do mun ro umono do male barka to duwo mu so mu korona yiki avemi times 5 onu ma we ando me ku korono poru pa aw na se sama yaw na dal kiyamutu ino koroiza amma ibul qayyim atimamu shukani eki ayi mana no ana no to muri ki do e muri me kawara godo atarau e pau olas along last eki al haqiqi oboro muri akan ano ikai do wara godo ine hin Hmm, hmm nuna yankoro zondo sini. then yara yake ya kuna babe ma ka insha Allah ibi ibi akare kana jama mislatul rahimi and yes ka ka da zo na practice ani kai on to amru sallallahu alaihi wasallam o ko zenni e si kai o moro gana riziki an won this on ra godon o man na me dele e wa wona me then do why do discover either is a why on a na me although nyara ya ho za na me

irenon to muri kan onyan se trayra to agwi ay to kon ni ereno siyan ya nyaw honan esitla ne bira jenerali. ozei onu nyaw zahabu no siye milioni kai milionia madu we no siye den dora godo gụrụ he sallallahu alaihi wa alihi wa sallam hadith a ní skọ́lù ní tíjọ ìhàdìsù náà ní skọ́lù máa bìdí ìhàdìsù ọ̀rọ̀ ẹ̀sùn fẹ́yìn àmá ìrẹ́ ẹ̀yìn wá ẹ̀dọ́ nídìíká yìí ehu ètò lọ́wọ́yé lọ́wọ́yé gravitian ìhànà hadìsù yìí ọ̀nà tí kan wọ́n náà ìjí ihu ụzọ dịra mịta Dimi is kama practicalize ani. Wallahi me da utan, ami is kama me. I understand the card ibam. 200 naira. Anyi ah, aun ta mara e kamba forema muzime yini heida, anlera ni nomban. Wana ronya mawin. Ama ani bobowin. Anlera wa bubabo. Oyibe mshetayon. Mwana doa kwa ifuete nazo wako dakaendele tiyona ikewa ko muri yani tazawka asume bahura Allah subhanahu wa ta'ala akilahakum Allah عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسط إليهم إن الله يحب المقسطين عمره هذا عنوان عمره يوي أفضل معك عمره ظن جواه كان ظن جن كوان يرلتي ونأتي وكوم لقوابه أجنان وين يستيوز

dem kolan dem ko then dem ko wata lu sen bi that that number na ni dem ana abdi yam ya no de wa he so hi da ni pataki ama wallahi ya maya ni hune huni ani ayam kama ono huni ayan mi mi hine kai ma ma ni mi kono men why so much himelen within 2 weeks within 2 weeks esa na wona count am um, is almost 15000 naira na tun to murhi awa ko wallahi talla It's almost fifteen thousand naira And I wa dorum tado sebam أيضا أيضا أيضا من أحب أن يفسط له في رزقه وأن ينسى له في أثره فليصل رحمة جوز فنقل كنيو وترفوزنا بنايكا آذي مثلة الرحيم جوز فنقل كني والله ما ينتك عن الهوى إن هو إلى وحي يوها أنتم يا ما دريك هنا يعني ona akaraye utwa bihudo muri bedokan. ewe hadith on kene hadisi awawru ana kuntum muri kana ki yani wa apply an yeri outcome ani antum sallallahu alaihi wasallam ay hadisi anaki dawu mardakum bi sadaqa we free si ono kwa unin fishing town wa huri sadaqa yani anyo kwen wala no wa nyoweri me just mi sadaqa amma yi hadis na kalbe da yanwa jawara short foul ne outside da zai remain where you are spent do an outside do are do treatment one she achi take he no do fi misarakan on behalf of someone azu with intention of someone azu antum tidao mardoko bi sadako amma yi hadis ne ri antum ka wa amma ni mi outcome ni anti mana habba hadizo me kutan foro jawana kwata hodanan ɗoha awon jinsu fete isma'u wa'u fai za wa aitun fantafi'u a zuta fete da o su fete da wa hali so yara hona level kaya ko rai ba haka ne wadda su stage kere ya no ya awo ya practical ọmọ na ọdọ ọ̀rọ̀ ìdọ́ mẹ́rin yìí naam silatu rahim onon anyi turuk ozuere nyere ka azi kuna babe ana ya rasan guranin ma aka bai idi duwa to ma baje ne ya kamata bai ramin ana na rahe dem lecture inu da na ka azi kuna babe uzo oro to mara ki kunyai son sanawe al ittisal phone call àìní phone call dọ̀rọ̀ kọ́nà wà bẹ́ lẹ́nà fún náà hụrụ abẹ́hẹ̀ iná aka náà náà iri ihe ahụ ní ọnụ zèrèm mebi wa nyiri lesi wana ika eri ihe Lagos Abuja nwa agbọdọ na ya wa kuna na abe through word phone call and text message? wa text and message wa call na ehi mi kamara kunu ọyọkọ

anda ñini hune sen so idan minima huren mara kam oye oh, ko ono sawyo al ittisol a kuna babe yoni calling wallahi yan koro en wa wer kerin wa sai kai kai haran sunun to muri sallallahu alaihi wa alihi wa sallam amna do zarka tunana kai wahi sunara dan do ran ma ki asore mi ana kabe ni hisu nara den kuna kusa da asoran a wonya ba ena na hisu nara sana ona me den na kusa da asoran amna ha ho ne wanne on ka kuna ba be ya me isolon to murka son ni bere do muri do ganari ti anwo ehe do ro we den do ra go do ine he kawara go do ine he do wa no da opportunity ọ̀yẹ́mọ̀kọ́rọ̀ ìlà òru ọ̀ntí mùsùlùmí ọ̀lẹ́sọ́lọ́m ọkà khairukum man tọ́lá òmùrúhù wà hásùnà àmàlùhù ọ̀rọ̀ ní ìzẹ̀hù náà ní náà ẹ̀kọ́ mẹ́hẹ gọ́dọ̀ ẹkọ́ ẹ̀rẹ́sọ́ náà gọ́dọ̀ mẹ́ dọ́rẹ́ sáàkì àbẹ́kọ́ ẹ̀rẹ́sọ́ náà kọ́rọ̀ ìlọ́sí mi is opportunity àwọn náà mẹ́ gọ́dọ̀ iná hẹ dọ́sùn kọ́rọ̀ ìzà ó húlẹ̀ náà ìkáyì ó mìíṣẹ́ dọ́sùn kọ́rọ̀ ìzà wọ́n sàwọn ẹ̀wà mọ́kọ́rọ̀ ìzà àmà ìzà ẹ̀hùnà búrán wà mẹ́gọ́dọ̀ hùnà sababna bo dhoosay ufogodo dhoosmee ida anay kayrabase mukoro ida naam wanyaraini udhinaye kakaze kuna ababe nobisobyo true phone call and text messages wama shabaha dhalika naam ena inahi kunyam idhan udhinaye kakaze kuna ababe muallim aziyaratu ilayhim oyine visiteni òun ní kàyẹ rísì ti sọ́rì relative side iye ni ihe so that wẹ́n hewa, then dáàmẹ̀ kí ọmọ tó sallallahu alaihi wasallam ọka zurgibban tazdad hubban wá di kiri ihe nwunin kọ́ mẹ́kọ̀ isi ọ̀nyẹ́ dàtún apart kọwa mẹ́kí anyị increase of what love in aka na nenda wana mikomuri hiyo gina riziki ya nguo nenda wana mikisabu hiyo aga tine kuhele swawo ama wene hei du tinyara uduwa wana agwa asona isana kandu webiri inama al'amalu bin niyat wa inama likulli mri'in ma nawa so ahogwa na muri ya mewo wane hei kawe kawa sekuna babe lenu weri sonon tu muri ya kani inna Allaha la yazlimu an-nasa shay'a walakinna an-nasa anfusahum yazlimun wana duwere yani ndo komuri wa meore weka wa menwa ore yoni kai ara no sina every fabio silatu rahim aba menwa niri so ni kai relative sai ana kare relative anyi na iki anyi relative na iki ohia telling na yana ka we have one mere makan wey anyanda anai kandanan arhaminen aslami dai nai ka faru webi an komu subhanahu wa ta'ala amma kaini suratul nisa an murati hurrimat alaykum ummahatukum ana na bete wana ji relatives anyu yete nai nai ka be hawon o yete ni relatives ai hemba heaven da nan yana habun. enebi abal na iki enebi ohie ta ina ndain anaika onana ina aka na irwa ee ha bụ ohie ta orin onye papa onye ọ ekwu a akọnyao tonyonyao tonyonyonyonyao kuba hirena nlisi bawa ya onyaa tonya obanyi waoba eza na mekaka onya nobanyi pohoba oyinehe eyakebenyiyo ovo ehubizibyene basembe ano nyambanya nekukuinehe debito nyambanya pohoba oyeko ababozi kazani yani inehe then in relative ayeyon yehiwa yakune nibabe then ati adai ta tadayo ban tadadayo ban ko koina inirliti baye ewa ati eje oje water oje wonyene awe ko ati oje wonoro oje ude inirliti baye atuna kutwa huni mujiwe wama nazalna fahimna aya bida eta then àti ẹ̀ẹ́nyàrá yìí inú nọ̀rọ̀ wáhùn àbí náà yẹnẹ́ asọ́nà àtọ́ ahún ẹwọ́n níbẹ̀ relative ayẹ́bìn ọ̀nà ihe wà àti wà àmàtùkùn àti ọ̀nyàrọ̀nyà ẹ̀nìm ọ̀nyàrọ̀nyà ọ̀nkùlọ̀ ẹ̀ àǹtàwò ẹ̀yẹ ọ̀nyàrọ̀dáwò ọ̀ẹ̀kọ́ inú nọ̀rọ̀ inú nọ̀rọ̀ àti náà yẹnẹ́ ini relative oni oh, dika ya kuna ne babe yehewa then ati ezi brother ko ezi sister ini relative ayan ana ka o oh, here oni oh, ka ya kuna ne babe hmm esen evi ana ka yerowa ya bi relation you know ihin bebe ana wa zama mu ile mi harami ka yenye unye mina nasab nina zama yana ki relation na yevin amma na ikabe hawon ewi jinu yete wa ummahatul lati wa ummahatukum allati arda'nakum an ka na kawre ba ewon ya wa e wegenin amma kawre ba no rei relation na wobin wa kuna ne babe an kawar sun tun mai ke halimatu fadiya na ya auta fan ya sun tun mai kana fadiya ya ohun tí ó mọ́ ní máa kàdá wọ́n tún mẹ́rẹ́ àjẹ́ ẹ̀wọ̀n dọ́rọ̀ àyún lọ dọ́rọ̀ àyún létí na Khadija radiyallahu anha ana ma nọ ọrọ ọmọ ìhúrẹ́sù ndẹ́ndọ́rọ̀ náà kọ̀ọ̀kúnyọ́ búrá ni àwọn àpapọ̀ náwà èyí ìlà ìtọ̀nyẹ́ ìtìdẹ́yìn náà ní ẹ̀bá àjọun dábàdì nínú ìjí sàdíyà ìjá náà wọ́n fọ́rá àwọn ọkùnfàkọ̀ náà kọ́wà ní rẹ̀ báyìí ọ̀nà ọ̀kọ́wà náà fàírà ẹ̀ náà dọ́ ọ̀nà ẹ̀kùnfẹ́hì dọ́dọ́ lọ́gàdó ṣọ́lọ́gà ẹ̀tẹ̀rẹ̀ ní then ìjá náà dọ́ harisi nri níyọ̀n ọ̀sán náà mọ̀ Ozma kao reba relative awobi. Then we hewa awo nyina even. Then en na gurete wa ko leni. We husla fi yani. Naam. Wa akhawatukum min ar-rada'a. Ati ene bena wonyiza o. Ara ke oro dudu hure wonyonya. Ana oro dudu hure wonyonya no nura ati no nyina relative awobi. Ama son hakuna mema be because awonye na ewe gunyo haram obo ka wanyun wala abari brother and sister ni nam wa ummahatu nisaikum ati onyosewu your in-law all our relation mean sacrifice segregate together all our manujan all our random mean on YouTube lóńtọ́ sallallahu alaihi wasallam lọ́ka yuhrum mina sọ́họ̀r máa yuhrum mina nasab àmì haram kai ọ̀rẹ́ ìrùzìnyọ́ ọ̀rẹ́ ìka ẹ̀rí ọ̀rọ̀ yẹn ẹ̀họ́pọ̀ náà ni haram iná ọ̀nà ọ̀rẹ́ máa ń dáàbò ọ̀rọ̀ wà ẹ̀ka wẹ́rùzìnyọ́ àgókà ọ̀rẹ́ ọ̀bá ń then wà bọ́ọ̀rẹ́ yòzí ní ọ̀yẹ́ wẹ́rùzìnyọ́

relation yẹ ko win yẹ keep that relationship bi a maintain am na yɛrɛ gɛm o mori ni masasa mana barka ya ni doka وربائبكم اللاتي في هجوركم من نسائكم اللاتي دخلتم بهن àti ojú ṣe wù ẹ̀rẹ́ ìkẹwàá ti tẹ̀wọ̀n lẹ́rọ̀ ọ́ máa yìí amma ama umenyoa hasoma tuna umenyo ndosho wa wangu down like wa wana pan relation na wobe we keep that relationship abazo ni akabean abiro ni akaban ore jonyi ile no mu kanisa rotu nurio inira ahu ahu ile efu ka abazo na relation na na ben ni oru zeri sobio ahwa ahwa afanya na kwa baro هذا الطوارئ ميران وي نعم wa fa le usika ho ke wuyo na wa onyu ra ho da e se akọ no is a different case and I mean naam wa halailu abnaikum ati ajaunin iya na kiji mu ne man ino nura ti no nyene so ya dara ka da udejo so abas nen ene rebe so yo and done ati eme ko to to to to hunan amma aguran hunan nan kun timu yo ka ni hadithu ni ujana ma husika man ahaqu nas bi husni sahabati ya rasulullah ina rasulamu ke kir kama mata tara kana e won to murhi don to murka ummuka ummuka ummuka summa abuka summa adnaka fa adnaka onyao onyao onyao afkano adao afkano ame ko gura gura gura gura na na zuka e mane gan a hunan hunan hunan amma abaz ne man hiwan no murhi hiwan te yero le se na tere wetni wala masu kora wata utin jingo do yi watere abeni a eh, relative you should keep that relationship awai fa ti bawo yo ere o muri ati fawi sunan to muri sallallahu alaihi wa alihi wa sallam so ni pa wo wonon alawi aziyara o yi ni hewa awe ko nen we hewa da meka anyi o ida 27 in love ndị ọrịa mekị sọmi yo arizikị ọ ganew ndị ọrịa mekị sọmi ekwere sọrọ onye datụ ama biniyeti silatul rahim wọ́n ní họ́rọ̀ dáì kẹ́rì ní hẹ́yà wíṣlẹ̀tù rọ́hìn rẹ́tì bá ọnyà ọrọ̀ ta dáì kàgbà ọ̀hún ìlọ́n ó ẹni sílẹ̀tù rọ́hìn ó náà ka ọ̀nà dẹ́kẹ̀ hẹ́ ahùn ara ìkàrẹ́tì ọlọ́ọ̀lẹ́sùn wa kò nyẹ́ kọ́ ọ̀rọ̀ hùdọ̀ wa hùdọ̀ ọ̀sán náà bẹ̀ sí sílẹ̀tù rọ́hìn enwe inye ihe ọnọ na islatu rahim ọmị ọ ekwo so agwọghọ all the time ọ nidike ya ya checkmate aron ya asị mkọrọ because anti usaimin Allah ta'ala ini sharhu arba'una nawawiya ọnọ chere ọkọ̀ onye ụmụkọrọ hụrụ ama abụkọ onye rụzụza den dọnụ ka onye tosi

ọ́ṣà iṣẹ́ ìrìn náà lọ́la kẹ́nẹ̀ ni wọ́n yìí ti ṣàwọ̀lá sẹ́mẹ̀ ìnámọ̀lá àmàlù lìníyàn that is why ẹnu kọ́rọ́ ní àmì ya kẹni yára ìdí àmàmì wọ́n ni họ́ọ́dà dọ́ọ̀bì sílẹ̀kù rọ́hìm wẹ́dún ní ẹ̀mẹ́ dọ́ọ̀bì àdà wọ́n na dóòtí yára yìí náà mọ́nà tó ọwọ́ wọn náà na sọ́lọ̀ rí sílẹ̀kù rọ́hìm sista asa hikunya enin ina ụzọ na ịka ọlabe kwụ na alabe naam onye naam akpara leki ọizo otu a ọyekwo atahani atulahum dia congratulate ndi eto waje ọlatun tó murhi amalatun tó murhi tu otu relative sai amẹ́kẹ̀ẹ́rọ wanda ana wọ́rọ̀ tó ráì ọrịka yetuwa hinai ka ọiza otuwa den li yetuwa je because ọ̀yìnú ìlú náà kàkí sọ́rọ̀ yọ ààzẹ̀kú na ràbẹ̀ ọ̀n tí ó ń rí sọ́lọ́ àlọ́sọ́lá ilé hadith sanáìkì ọ̀rọ̀ ní sahih bukhari ọka masalul mu'min fi tawaddihim wa tarahumihim wa ta'atufihim كمثل الجسد الواحد إن اشتكى منه عضو فداعى له سائر الجسد بالهمة والفهم أو كما قال صلى الله عليه وآله وسلم أنتم صلى الله عليه وسلم أكتبت وكو مرهيب إن أني من ميريهم atana m enwa ya nwu atana m ehuru enwu ọ sị m ọchọ nkonye abụọ anya ka anyị paat na na eke e feel bad abọchọ nwa nabọ ennerete ije nwu ene kisa ruyo de ejere yi de ndu akụ eri dọ nwụra ije nye ahụ kena ahụ ahụ jere son ama ejere ahụ otu adị n'ihe gụsara eyi mepe ije nwu ahụ jere son ụbara anyị nwụrụ. abin waya kunyan wuro an sun sun sun ka na fi jiwo ko murmi ya na tuntun murhi ini suratun nisa izo murhi a kare ana murki ama kare oye meteterehi an me guran guran guran wal jarul junub wa sahib bil jam ila no nyima hore atin kana wa tin allah la yakshuru yushraka bihi عليه ثمن واعبدوا الله ولا تشركوا به شيئا ها وبالوالدين إحسانا نعم وذا القربى واليتامى والمساكين ها والجار القربى والجار الجنوب والصاحب بالجنب مفسرون إلى ينون أكي أزاي قرم هنا ani aljar zil qurba dani jar al junub dani sahib bil jamb lati ana ore gura wu kekere ana bi zawi al qurba alaiki ewrio wa ageni dole na he konyo nyani dole nuku kuno nyani enwa na ewrio nyira ite tatura ngoroso Ah, wọ́n yẹ́rẹ́ tí wọ́n sún ní ọmọ tí bí sọ́rọ̀ yóò zawil kurba ní látún tó múrhì dúró yẹ́rẹ́ tí wọ́n sún ní ọmọ tí wọ́n kó múrhì kó múrhì ní lọ́nà sọ wọ́n yí sọ́rọ̀ yóò ráyì tí ha kùl jíron ráyì tí wọ́n yẹ kí ẹnu kúkú rẹ̀ nítorí wọ́n sọ dẹ́ kúrò báyìí ọ̀rọ̀ yìí kí ẹ̀wùrọ̀ vi zawil kurba dẹ́ dúró bí dúró wá bẹ̀ ní amma wai ko muni ononya ni nanya eh, na iki usayara wa ben urege wewe ko wewe na iponyonya ni nin am man gere na wewe right time mere ban person uhunya ngun bas oko murhi ami on tuna kaine hadith non ka ateji ko mun investment ko chon kunya bon ani sa mo son no rito son son tumris kono kai hadith on tumris kono simi kan strong al uhuwa bain al Muslimi brotherhood bitino kwa munhi ka okwa muri bin nisiswem ana kwa kwa wajin in hadith zan tunu sallallahu alaihi oka al-mu'min lil-mu'min kal-bunyan yashuddu ba'dahu ba'dahu kokomro komro betaman ki stop ki kunyara won ana ma nda jen ana yake side of sarah na front ni the other side side yo na opeke oso ne wa kunyo katfon na luki uhuwa ina kana is ye maintain an na nyo make so yo on wi enuna kana yereme ama ya maintain an awa asuma kiri yana kawa ya kama daje ọ̀rọ̀ orí tí ṣe ṣe ti dọ́nà yẹn yọ ọ̀nà ẹ̀wọ̀ ọ̀hún àyẹ́tẹ́dá ṣọ́nà ọ̀tútù ẹ̀yìn sọ́fún mi ama ama ndare ya ubra nda man di stroke kunya keneje denyi enyi enyo sozio non denyo sozio non denyo sida ka no mesai kunyan awyo anyo na donya hwiyo do duwo baha a page ni so yo okwo muri hi ni emi me sire anwu ati emi me susu anwu ono wonon ya auto fi sa'ad ibn ubada ọ̀rẹ́ abdurrahman ibn auf ọ̀n tún sọ̀rọ̀ ọ̀sọ́lám ọmọ àmì au umecreate brotherhood au umeestablish brotherhood inakani almuhajiruna wal ansar ntunka onon ashodo wa huwa Sa'd ibn Ubadah onri Abdurrahman ibn Auf ontum sallallahu alaihi o connector late ni honon kebenyara ngum Sa'd ibn Ubadah some ana kitafana bayaye to kama he ono huwam ana ka um hijrare ore ya bugwa me mi chi to deva qasimuhu nisfain laka nis wa liya nis mi chi to deva wa kwa che ba de mare ko chi ba dan esemi ene eze we nan ka me de majoje wudu wani radiyallahu anhum jami'an sakwa sonile laula what their brotherhood yon is a brother who came into him. And then there is Shemon. Not in some way. And what did you say as an hour Kaya Haman? أولئك الذين هداهم الله فبهداهم اقتدي أن وزن أولئك هم راور وجوزين أن وزن أولئك يا ساك سويو يري هما دي أكفيني أمنا دي بنيورو هما

نعم جزاك الله خيرا نعم نعم الله يبي ọ̀yẹ́mẹ̀ tẹ̀ẹ̀tẹ̀rẹ̀ káwa náà jazakallahu khairan inú ọdún láì kí azẹ́kùnà arábìnà sọ́rì al-ihsan ilayhim ọ̀yẹ́mẹ̀ tẹ̀ẹ̀tẹ̀rẹ̀ yíwa but this time on the word al-ihsan àbísọ́lù wà náà iye aláìkọ̀ọ̀zá ẹ̀mẹ̀dọ́ ọ̀túnkùnà wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ iná ní sọ́bì yóò al-insan ilé ìhìn from wani pa àpéjọ á ṣe díwá paul ẹni dúwé ní hewa then ẹun kẹtọ́ tí wà dúpẹ̀ wá jẹun ọ̀dọ̀ tí wà dúpẹ̀ wá jẹ ọ̀rọ̀ ní sọ́bì yóò àbámu náà iná ní sọ́bì al-insan ilé ìhìn sọmna ọ̀rọ̀ ìdẹ̀ wọn yóò mú tẹ̀tẹ̀rẹ́kì anda ọ̀nà ìkí ẹ̀rọ bí anda yóò mú tẹ̀tẹ̀rẹ́kà wọn náà ọ̀sán náà tí wọ́n hún àkó àwọn hún yìí ya kamata ran yau in kwakwa wani bi al'itisol phone call Then dan onípọ̀ wà bí aziyarọ̀ dan onípọ̀ ọ̀tá bí ẹ̀nà kọ́kọ́ ọ̀tá ìfọ́n náà wọ́n bí àtàhàlì à وينفع نبي الإحسان إليهم وما تتركونا نعم sister otito naonim ero nzo sana ikoronya uze kuna babe maya ko luta warane tete ama so me cheuni de enyo na raso ne dim tanu wiho benya ero nzo na ikai wanya uze kuna babe ana ikawa mo ora kuna babe eh okay ọmọ ọ̀rẹ́ ló ṣàmùlọ jazakallahu khairan inú zama yake abi kuna rabi na bisawiyo tahammulu azahum ẹnna mẹ́rin den do yi to do ṣàmùlọ ọ̀yẹ̀ inú zama yake and then inú zama yake kaki ọ̀rọ̀ abi penetrate in ireland an ní ọ̀nyára ní hawamin ka idfag billati hiya hasan fa iza allazi bainaka wa bainahum adawa ka annahu waliyun hamim wa ma yulqaha ayawna utu ila alladhina sabaru wa ma yulqaha illa dhu hazin azim oisha mudo so ani ka yara kuna ndai ba bi ni kitabi ya shamu direwa biya ji biya bi hunrewa جزاك الله خيرا أنا تو أهو يا ونون تحمل أذاهم نعم أنا تو هلون الإخوان أنا أريد رأيك أفوقك نعم jazakallahu khairan elizabeth na ka se kuna rabe ana bi sabi yo o imo itin tuna kan sabi yo tuna kan zaun ana kuma subhanahu wa ta'ala okay wa aslihu zata bainakum we tin na kanauni o e ko we tin na kanauni then ina ison don wire kaki wa aqsitu inna allaha yuhibbul muqsitin so oyin uh, yo itin tinaka ni anda oyinu na kisabi yo azi misabi silatul rahim for example oyitin yo non enyu na enyu wi okwazu di abaina downin anaki anewa na abụọ na jaza nteo abon relative wi ni ina no yan kawa ni oduwa mo itin choyewa mo kare choyewa with what justice and fairness aweko okay ọbụna relative awọrin ewure akụ akụnye wọn mewurein wa aslihu dhata bainakum wa umrikina kana unin isana yako kuone babe tinyonin oyeko so nyara ina ni na yakaza kuna babe no so biyo islahu dhata albayn oyi tinyo an sana kaka oyina kana unin umma do tinna kana yin naam anatwa oho himba naam avira ni akania anisha manaidhar kanan kunkunyara wazo nyi ọ̀rọ̀nyí ọ̀rọ̀ akùnyítẹ̀ ọ̀rọ̀nyí wẹ̀bìyàn wọn ọ̀rọ̀n kí ziyarẹ̀ tọ́nù anaika rwanda ke iska si ziyaro so wata se topic on ni yen ama ya sha yi ya gbi o na practice ani e bi ya ka den ya emphasize an iska ya hega no inu na ya kisabi o da kuna ba na ke ya iwe ri sana kun tu sallallahu o mna odi dia o yo kata abanya nam ọ̀yí gift ni jazakallahu khairan alhiba au alhadiyatu ilayhi an tó sọ sọ́tí tahadu tahabu wa mẹ́wẹ́ ìzanin ka wa mẹ́wẹ́ ìzanin yọ dọ̀mù kí sọ́bí a anyị ka

then why did it enwe na nọ subhanallah wee na-ehe ọ nyara kwuo enebe na kwuo na-erivije nyara dutulodu ga ebeghị eri na-ehusa ụnụ jẹ́lẹ̀ ka mọ́ mi a yẹ́ ìnura ọkùnrin bashir yẹ́ ìnire sẹ́mẹ̀ àgbé sọ́nà mẹ́wàá wà náà wọ́ ọ̀rọ̀ àfẹ́ mẹ́rẹ̀ ìtọ́wàá ka. ọ̀zọ́ ni hajj ozei ozei ọ̀ẹ̀kọ́ ọ̀ ni hajj Agbubi, àti nǹkan agogo ọ̀yọ́n mú agogo this uh, world clock nẹ́ni ozu yọ ni hajj agowawọ̀ ayẹ̀kọ́ ya na maybe like 400 500 600 inin through this flat of rahim ní ọmọ kàbáyé na ya mana jije hajji ma ya ọmọ mi den ọrụ me ya ati anyị ozi onya onye relative anọ nyara ara ike abel na ọzọba nyere ti family ozi ọnọ ti relative anọ nọ abel na ọzọba nyere ọ ka onye family then e, ebe ihe ọ na ya ka ọzọ da e ka ebe ya bụ nye ni dị ọfa e anyị rẹ ekeghị

doka doka doka ikoni se hisan den dana hisan wayon that is what i mean doka ni kuna tini gift is ave uncle here in marigan marigan otitu and uh brother enyo na nre no because of eriki so na hi na yo na hi na na ka enyo o ni na do do la shine na ni na ikuvi ono no mu ko yan then after marriage otitu as marriage ni then gift na akọkụla na mere duru rẹ dẹgọjọ wọn subhanallah ina na family ujonon on yara kene ọba yẹrẹ ọba ètò ẹ ti sọ mi ọ ti gift mami ẹ tún kí o ní di gift ọ̀nà but wàá ṣọ́ náà ààyè tún ti create ààyè tún ti establish ààyè sọ sí irú ààyè tó ṣò ó ṣò love ó ṣò caring àpọ́sẹ̀ kí sọ́nà òyìnbó àyà 100 naira ọ̀rìn after all this greeting card happy married life ẹ wọ́n sẹ́yìn mẹ́rin aláìka àmìyàn àkàwọ̀ 150 mo káwà àwọ́ṣọ́ náà ní possible ake hajj náà rùn náà rẹ̀ àní hajj ló ṣe yọ náà ọ̀ṣọ́ ni hajj wọ́n látún tó wùrí wérí sọ́yìn náà ni hajj gift sorry 500 600 ọ̀ ọ̀họ́pọ̀ mọ̀ tánà ìké ẹ̀rà mọ̀ tó gbanyọ́ rẹ̀ orika kai ujon enyi sema kwa mani me oiti yon ndi yon do wale haji yon ago seme ago igi e so oni diki really sure nai ya ti gift yiwa enyi marriage enyi any e ceremony na yana ka is halal is lawful in islam iyo me iwe iyo iwe inara oyeko as a gift sayo biniyat is lati rahim ba huri intention ne sawa mi sawi oye so kuna babe oye nuzu na ike aze kuna babe omu na ba buze nen oroi then anaze kuna baba ndi abanyi mjiza kuna babe so ibi aje tu umuri baba na wanayi time ni continue ya hegu 20 dia waje inshallah ama so ere nyone decide then bi rasere sana ama hopo ni kan ata hopo na wana ikobi din na ya wa ka gizo kuna babe then time ere wetu do wa hio ozuna ahu then ozuna try ayoko na babe aku bi kunyara inu nem just me ma huri intention ti fabio is ka kona babe wanye onkulo aunt ati relation na iki weme ni hewa we ni hewa enne yehi husino benin wa di tire call enin ni kame ni kame husla fe ona ara enyere ezio azayo dan wa mana misalin nan duwa safai sunan tuwa muri sallallahu alaihi wa alihi wa sallam assignment tawin ọzọ yara wa zuna me den tu were nan awai ko den uwere wa kuntum sallallahu la yantiku anil hawa so nawo abira yakuntum sallallahu alaihi wasallam naika oya yoretu so nawo raida wanya musemkoro wa alaihi salam uh, oh, oh, oh, um, question kunya okay

دعاه الله يوم القيامة ومريوا يقول يوم القيامة على رؤوس الخلائق إلى سوء ناكنا أغنى حتى يهير من هاي الهلة للإيمان طول دوني إني أعلو أنا كأعلو إيماني أعلو أجواب إن شاء إني إذي يلبسها دو تلي حديث عن الإمام الترمذي ودابن دو إني سلسلة صحيحة ọkọ̀ ha kìgbì náà ọkọ̀lá àkóhì rẹ̀ ráì ànù hebo àrẹ̀ṣà fìláì kẹ́ ìfìdẹ̀ ẹ̀rọ náà tó lómorí sọ́ọ̀lì ma rọ̀ ẹ̀yìn àtàwàdó hùdá ẹ̀m wọ̀hófin hulkó àbúmọ̀ ní yẹfìlẹ̀ káyẹ̀ àánú mẹ̀tẹ̀ wọn ẹ̀dẹ̀n àánú fọ́fẹ̀dẹ̀n wọ́kẹ̀ wọn ti ẹ̀rọ náà ìka ọkọ̀ hẹ́rádà ẹ̀rọ náà ìka àti wọn fẹ́ bá ọrọ̀ jádà dọ́nyí good character ẹ̀ bèbí odi yọ ní ìbílẹ̀ náà ní ọ̀nà mọ́ ní

إن الله سبحانه وتعالى ومولي أنا نبارون معناك يدوه يوم القيامة ومولي بأهيكو يوم القيامة على الرؤوس الهلائك إنا كان